أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبد ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته والتابعين له بإحسان إلى يوم الدين وبعد فقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فاعلموا عباد الله أن أهم الوسائل لسعادة المرء لأمور الدنيا وأخرى الصبر وهو خلق فاضل من أخلاق يمتنع به صاحبه من فعل ما لا يحسن ولا يجمله وقيل أنه أبس النفس عن الجزء واللسان عن التشكي والجوارح عن اللطم وشق الجيوب وناوها وقد نظر العلماء أن الدنيا دار بلاء والآخرة دار دار جزاء فلا يسلم المؤمن في هذه الدنيا من المصائب وما أشد الحاجة إلى صبر لا سيما في هذه الأزمنة التي اشتدت فيها الغربة وكثرة فيها الفتن وصار القابض على دينه كالقابض على الجمرة عباد الله اعلموا أن الصبر أمر من الله تعالى فأمره فأمره طاعة وفي طاعته مئيته فقال تعالى واصبروا إن الله مع الصابرين وقد وعد الله سبحانه وتعالى الصابرين بأجر عظيم قال تعالى إنما يوفى الصابرون أجرهم بغير حساب وللصبر فوائد عديدة من أن الصابرين هم آل الإمامة هم آل الإمامة في الدين قال تعالى وجعلنا من أئمة يهدون بأمرنا لما صبروا ومنها أنه آل المحبة لله تعالى قال تعالى والله يحب الصابرين ومن لم يفهم الإمامة والمهابة المذكورتين في الآيتين فاعتبروا قصة نبي الله إبراهيم عليه الصلاة والسلام فلا يخفى على أحد من المسلمين بأن نبي الله إبراهيم عليه السلام لم يبلغ إلى هذه المرتبة إلا بصبره وتأمله على ما أصابه من أنواع ابتلاء ومصائب فعاقبته واقع عليم عباد الله عليكم بتعاصي نبي الله إبراهيم عليه الصلاة والسلام رجالا ونساء كبارا وصغارا فإن آخبته بهجة وسرور وقال تعالى إني جزيت أم اليوم بما صبروا أنهم أم الفائزون أبير قولهم وبواسو قرر لدى الشيطان أن يقويني بي ليس يتباواتني تتنبير سو تبرر pẹ̀lú orúkọ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba wo òun náà ni ọba àjọkẹ́ ayé ọba tí ń kẹ́ gbogbo wa pọ̀ láyé àtẹni tó ṣẹ̀ ẹ́ àtẹni tí ń sìn ín ṣùgbọ́n tó bá di jọ́ gbẹ́ni àríkìyàmà ẹni tó bá ṣe ti ẹnìkan yóò lẹ́tọ̀ọ́ sí kẹjọ́ náà àbẹ̀lẹ́ ọba àlejò ọlá ìtawà ó fi lẹ́tọ̀ọ́ sí kẹjọ́ náà kí ọlọ́wọ́n bá Allah kó sí ní rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa àwọn adáwọ̀ pẹ́ fún ọlọ́wọ́n báyìí ọba tó jẹ́ ká mọ̀ ọ́n wípé ayé ọ̀já mọ̀ kankan bó o sin lọ́hùn jù bẹ́ẹ̀ lọ kò pé kó o ní tọ́lọ́wọ̀n bá lónìí láyé kó o sì ya ọ̀tá ọlọ́wọ̀n bá jù bẹ́ẹ̀ lọ kó o pé torí pé yẹn ti ń ṣẹ̀sìn ní egi olówó kó o pé torí pé yẹn bá ti ṣẹ̀sìn dáadáa ní oníjó ní oníjó kó kọ́rọ́wọ́ rí láwùjọ lọ́mọ wípé bí tí ìwù kọ́ ya pàṣẹ ọlọ́wọ̀n bá tó torí pé ọ̀fẹ́ lówó ọ̀fẹ́ lọ́lá ọ̀fẹ́ nípò ntọ́lọ́wọ̀n bá lónìí náà ò lè ní o ọlọ́run ọba ìyá akẹ́ni tó wù láyé wọ lọ wá fi rẹ mọ̀ wá bẹ́ẹ̀ àwọn adúpẹ́ fún ọlọ́run tó fi rẹ mọ̀ wá bákan náà ìrọ̀lọ́run ọba yìí ló fi rẹ mọ̀ wá tọ́run fi múmú láyà wa tọ́run fi pàtàkì lẹ́mìí wa tó fi jẹ́ sí pé gbogbo nta bá ń ṣe á máa ronú wípé á máa fún jọ kàn gbogbo nta bá ń ṣe á máa ronú wípé ẹ̀sìn lọ́lọ́run ó béèrè lọ́wọ́ wa gbogbo nta bá ń ṣe á máa mọ̀ wípé kò sí nǹkan kan tó pàtàkì tó ẹ̀sìn lọ. adúgbò fúnra ọlọ́run wa tó fira rẹ mọ̀ wá lórí eléyìí ike kọ́mọ wa báyìí tó yí ọlọ́run rẹ sí wa tó jẹ́ káàmà ọba yìí ọba ọ̀sán fẹ́ ní ọba tí ò pé méjì ni òun náà ni ọba lánàá òun náà ni ọba lénìí bóde lọ́la ẹnìkan ò lè yọ nípò ìkẹ́ ọlọ́run ìgẹ́ ọlọ́run kọ́mọ wa bá ànábì rẹ sí wa láti mọ̀ wá ànábì táwa náà má ẹ̀ wípé ẹ̀rú ọlọ́run bá ti ní ṣe pẹ̀lú kéésì ọmọ ọlọ́run ọlọ́run ti wá òbí mà kódà ọlọ́run ti wá yìí kéésì ọba tó níyàwó bẹ̀ ń lè pé yóò bí mà. bákan náà ànábì ti wá ọlọ́run bá àlejò ọláwó fi jẹ́ ìmúlẹ̀ pé ẹ̀rú ọlọ́run ní ṣe léyìí tó yẹ pé àwa náà ẹ̀rú ọlọ́run làwa náà ṣe eléyìí ni máa dún àwọn kan òun ni máa jọ àwọn kan lójú pẹ́ẹ́sẹ̀ lè máa pera yín lẹ́rú ọlọ́run àbẹ́rẹ́ ìgbà wa ni ṣe bẹ́ẹ̀ rú náà lẹ́ pera yín tẹ́lẹ̀ abẹ́rẹ́ kan wọn àti sẹ́bẹ́rú náà lẹ pera yín pé àwọn làwọn èsì ẹrú táwọn eléyìí tí ò yé wọn tó sọnù mọ́ wọn lọ́wọ́ nígbà tí wọn ò gbà yìí pé ọlọ́wọ́n ọba yìí ló dá wọn ọlọ́wọ́n ọba kúkú ní ọbọ̀ ń sùúrù ni ọba tí ń wo ń kálukú torí ibi tó ń kálukú ọjà bọ̀ ìsẹ̀mí ayé ẹ̀sìn náà ni kò sí tó fà torí ibi tó ń kálukú parí ìgbésí ayé ẹ̀ sí yìí náà ni kò sí tó bà torí ìdí eléyìí àwa má mà dájú wípé ọlọ́wọ́n báyìí ọba ọ̀kan ṣoṣo ni ànábì tó sì rántí wa yìí ẹrú ọlọ́wọ́n ọba ní ṣe òjíṣẹ́ rẹ̀ ní ṣe pẹ̀lú ìkẹ́ ọlọ́run ìbùkún ọlọ́run tó ṣe àpọ̀lọpọ̀ àlùbáríkà kí ọlọ́wọ́n bá lè kí ọlá kọba àṣàlékún rẹ̀ bá ànábì kó ṣe bá ara lé ànábì kó ṣe bá àwọn sọ̀rọ̀ bá ànábì àti gbogbo àwọn tẹ́wàá bí dáadáa tẹ̀lé ìlànà ẹ̀ tí ó fi dijọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmà. ẹ̀yin arúgbìn ọlọ́run ẹja o ẹja lọ bẹ̀rẹ̀ ọlọ́run ọba lọ́kàn káàtì kọ̀kọ̀ ọlọ́run ọba yìí ń bá wa sọ̀rọ̀ o ọlọ́run ọba yìí pa wá láṣẹ o ọlọ́run ọba yìí ń wa gbogbo ti ẹnìkan yín ikú ọ̀wá gbọ́dọ̀ má àdúkọ́ ní mùsùlùmí o. tọ́ba rí bẹ́ẹ̀ ǹjẹ́ ntẹ́mi ń ṣe lọ́wọ́ júwe mi bí mùsùlùmí ǹjẹ́ wọn náà tó ń ṣe lọ́wọ́ júwe bí mùsùlùmí bí tó o máa tán pè ní Islam tó o máa bí ó ti yẹ kí mùsùlùmí ó máa hùwà tó o máa bó ti yẹ kí ìgbàgbọ́ mùsùlùmí ó rí eléyìí ni tí ọlọ́run bá lè tẹ ọlá ń sọ o kìí ṣe mùsùlùmí aṣọ nìkan o kìí ṣe mùsùlùmí ẹ̀wù nìkan o abẹ́rẹ́ rí ni ẹlẹ́yàmẹ̀ ni ó bojú gbogbo ara ẹ̀ka ẹ̀mọ̀ pé mùsùlùmí ni ayé lè máa wo mùsùlùmí o nígbà tí ti ń bí ń jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ọba ti sí mẹ́nu ọkàn rẹ̀ àti inú wa àti inú ẹ̀sìn ẹ̀ jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ti wí o ayé lè máa rí wípé a òun mà ní mú ní eléyìí gẹ́gẹ́ bí mùsùlùmí o ọ̀rọ̀ ẹnu nìkan gẹ́gẹ́ bí mùsùlùmí o bẹ́ẹ̀ nù báyà kínú sí ọwọ́ rẹ kí lẹ́sìn rẹ kí lọ kankan rẹ kí ni kọ̀kọ̀ rẹ eléyìí ni ó júwe rẹ gẹ́gẹ́ bí mùsùlùmí ìgbà yẹn látọ̀ máa yẹ pé mùsùlùmí yẹn olódodo tọ́ba rí bẹ́ẹ̀ àti alásọ̀látù nìkan ò tó kí ẹ̀rọ mọ̀yà ní mùsùlùmí pé ìyá alásọ̀látù ni yíò ní kò tó láti mọ̀yà mùsùlùmí o mùsùlùmí wa nínú gbàgbọ́ wa nínú ṣe wa nínú wa wa lọ́kankan wa níkọ̀kọ̀ wa ele yóò ju ìwà ẹgbẹ́ ní mùsùlùmí o tọ́ba rí bẹ́ẹ̀ kó kálukú wa kálọ̀ gbàgbọ́ yẹ Islam. ní jẹ́ Islam lódodo tá a bá ti lọ gbàgbọ́ yẹ kí ní jẹ́ Islam lódodo o làwọn náà ò lè ṣe kí ni o eléyìí láàbì lè máa jẹ́ mùsùlùmí òdodo lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀rù sìn ọlọ́run ẹjẹ́ àlọ́mà wípé ní inú èyí ní pàtàkì jù nínú àwọn ayẹnisẹ́ eléyìí tá a lè lò tọ́mọ èèyàn lè fi ṣàṣeyọrí láyé bí àtijọ́ gbẹ̀dẹ̀ àlìkìyámà nípa ètò ayé wa àti nípa ètò alikiyama wa òun náà ní ká mà ní sùúrù ká ní àtẹ̀mọ́ra gbogbo ẹni bá lè ní sùúrù nù gbèsè ayé ẹ̀ gbogbo ẹni bá lè ní sùúrù níbi ayé o. wa ní sùúrù tó ṣe yípa ẹni tó bá ní ìwà tí ó fún ìwà yìí òun ni ó ma pè é ìwà yìí òun ni ó ma mú láti ma ṣe gbogbo nǹkan tó ṣe pé yóò ma kó ọ̀sọ́ bá ìwà yìí ni ó ma tí ó ma ṣe ìta tó ṣe wípé bóun náà bá ti ń ṣe òun náà máa rí wípé ọ̀sán àpálẹ́ ní kó bá wọn àpálẹ́ ní kó bá wọn yóò máa ní pé ọ̀sán ló kó bá wọn àpálẹ́ náà ló kó bá wọn ìlú òun ló kó bá wọn èyí là ń pè ní sùúrù nínú ọ̀pá àbá fojú ojú ìlú wa wọn ló dáa ní ojú pé ẹ̀mí wa. a máa sọ̀rọ̀ lọ ọ̀rẹ́ òbí àdá sọ́nà òṣìṣẹ́ lẹ́yìn tó wọ́n ti ti lọ́wọ́ báyìí látara tó sọ náà tó wọ́n á kó àdáwò lọ. ọkùnrin abẹ́rẹ́ lọ. ẹ̀yin ọmọ ní ojú ní tàbí ẹ̀kọ́ náà yìí tẹ̀lé pé tẹ̀lé tó tẹ̀ tọ́ba náà ṣe ń ṣe káà bàbá tó kú ní one thousand years ní padà wá sáyé kọ́dà àwọn tó kú láàrin iye ọgọ́rùn-ún méjì sẹ́yìn ní bá padà wáyé tó ìjọba ìṣẹ̀lẹ̀ wọ́n tó fẹ́ rárá sẹ́fà ní ìdílé sínú ní bẹ́ẹ̀ sì ni olúwa yìí náà ti kéde olúwa yìí náà ti ń yá àwọn ọdún yìí náà ti ń àwọn ọdún tó wá níbẹ̀ kò sí tọ́ka o kò sí tọ́ya bá ní o tẹ́lẹ̀ àti ẹ̀kú tàbí yọ ní ìgbà tó burú lọ tó ti bá lè burú lọ. mo sọ tó ní mo àtẹ́jú kọ́ńgẹ́sì kan jẹ́ ọlọ́wọ́ ọ̀bẹ̀ méjì bẹ́yìn bẹ́ẹ̀ ní òtẹ́ ìka wọ́n wá ní. pléètì oúnjẹ ká oúnjẹ tó ti wà ń bẹ̀ ọmọ ọdún kan yóò jẹ oúnjẹ ìdìbá tó ti máa lọ ilé tó kù ọmọ ọdún kan yóò jẹ oúnjẹ yẹn ká yóò tún máa lọ ilé ẹlẹ́kọ̀ọ́ tó kù nígbà tó wá ti gbọ́ tó oúnjẹ jẹ o. àwọn ẹni ilé ìka yẹn ẹ̀rọ tó wà bẹ̀ dé òun lè tó ti yẹ wọ́n ní five thousand seven hundred pẹ̀lú bọ́túwọ́tà ẹ̀ ọ̀ká yàrá ilẹ̀ láti wá ń sọ̀rọ̀ pẹ̀lú ọ̀kẹ́ta tó ń jágbà táwọn tó ń wá lọ tó wà bẹ́ẹ̀ èmi wá ń sọ yí pé bẹ́ẹ̀ náà ti kéré náà yìí mo sì ná kọ́bọ̀ kọ́bọ̀ ní bá wá ní kú bẹ́ẹ̀ náà ti kéré lọ́dún orí mo wá ń ka ìtọ́jú ẹjọ́ náà yìí ṣùgbọ́n àwọn tó kéré yìí àwọn náà wà ná kọ́bọ̀ kọ́bọ̀ tahu nggak boleh buat. nílé ìwé náà o. láìsí mẹ́rin, nǹkan kan bí. Eléyìí wọn bàtà fún o, táwa náà ná nígbà táwa léèwé ni o. Táwa ti sọ pé ẹ wá léèwé gbàgbà ń sọ yìí. Kẹ́yìn náà lọ mọ bí àdúgbò yẹn, èso ọba àtàkùn ọba àtàkùn orí jù bẹ́ẹ̀ lọ tọ́ọ̀bá tó ń sá tọ̀ wọ́n lò lè ṣe kẹ́rẹ́ ó ní ẹ̀kọ́ padà wá lọ́dún tó ń bọ̀. jẹ̀mọ́ ń lò lò èyí là nígbà náà ní pọ́pọ̀ kan láàbí lọ́dún mélòó kan sẹ́yìn wá ń fi àpò mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n fi ra oúnjẹ káfẹ́ pé five thousand five kobo. five thousand naira five kobo. ẹ wò ká ṣẹlẹ̀ wọ́n yóò lè wá ṣe dúró àwọn ká ṣe dúró ẹjá ṣe dúró kálá àwọn ọmọ ayé o àdúgbò tá a wà yípa ká ṣe dúró o torí bẹ́ẹ̀ yìí ni oríṣiríṣi ti ṣẹlẹ̀ o bọ́ọ̀ bá lọ ṣe dúró ọ̀nà ọ̀fẹ́ lọ́wọ́ tọ́ọ̀ bá lọ ṣe dúró ọ̀nà ọ̀fẹ́ lọ́wọ́ ọ̀fẹ́ o ẹjá ṣe dúró lábẹ̀ bára àsìkò tá a wà yìí òun ni ẹni tó bá lóun fẹ́ bẹ̀tọ̀ ọlọ́run tó lóun fẹ́ bẹ̀sì bọ́lọ̀ ti gbé wá bá àmẹ́bí ti dé bá àwọn bàbá ti dé ẹ̀rú ti fún ọba yìí pé táwọn ìlú wọn kò ní kéré táwọn ìlú wọn kò ní ẹ̀dọ́ bẹ́ẹ̀ sẹ́sì lódodo gẹ́gẹ́ bọ́ ọ̀rẹ́ tẹ̀lé yẹ ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tá a fún lóògùn náà ń gbé ọ̀yà gbà dì mọ́wọ́ torí kíni torí pé gbogbo àwọn ọ̀gá tí ó máa rí gbogbo àwọn ọ̀rọ̀ tí ó máa gbọ́ gbogbo àwọn èèyàn tí ó máa rí wọ́n kà máa tó bá wá ṣe sùúrù wọ́n tó dára wọn àbí wọ́n ṣe sùúrù wọn máa ṣe jẹ́ lórí kí ọlọ́run kí làwọn ẹni sọ kí wọ́n náà lọ kí làwọn ẹni lọ sọ wọ́n máa lọ kí ọlọ́run kí làwọn ẹni sọ yìí tí wọ́n bá ti kú lórí pé kí ọlọ́run ní sọ̀rọ̀ eléyìí ló jẹ́ wípé ẹgbẹ́ sùúrù ọmọ tó ń kọ eléyìí òun máa wá ẹni ọkọ wọn máa tẹwàá wò lóbi láti sùúrù káwá lọ mà wípé níbi gbọ́dọ̀ ń pàṣẹ àtẹ láti ọlọ́run ìyí náà ń jẹ́ wípé èèyàn tẹ̀lé ọlọ́run bàbá yìí o níbi gbọ́dọ̀ wọn pàṣẹ ẹ̀rọ mà wípé ìtẹ̀lé ọlọ́run bàbá yìí o láti ọlọ́run bẹ́ẹ̀ bá wá ti tẹ̀ láti ọlọ́run kẹrù ẹ̀sọ́ wọn bá ti wọlé wọn wà pẹ̀lú yẹn lọ́wọ́ bá ti wọlé àgbà ẹ̀ ẹ̀ ló dùrù ẹni bá ti ṣe ló dùrù ní èmi wọn bá wọn wà pẹ̀lú tọ̀rọ̀ yọ̀bá mi kò lẹ́ ẹ̀ ti dákọ́ náà ọmọ ẹ̀kọ́ náà ọba yìí máa ọba gbogbo àwọn oníkùrú bàtàwò ẹ̀sọ́ tó tóbi o ọba àwọn oníkùrú ọba wọn sàdéhùn ẹ̀sọ́ tó tóbi o oníkùrú onípátá ẹ̀ lọ́ọ́ mà yìí pé àwọn tó kọ́ àwọn tí wọ́n ti sùúrù owó fún wọn lẹ́gbàá tó pọ̀ o lẹ́gbàá tó ṣe pé àwọn tó òní bẹ́ẹ̀ lè wò sáré àwọn tó òní bẹ́ẹ̀ lè sọ òdìjó jẹ̀mọ́ kòkòrò rẹ̀ sùúrù ti ṣe ká ṣe sùúrù ká máa ṣe sùúrù lórí tá a bá ń bá pàdé ká máa ṣe sùúrù lórí àṣẹ ọlọ́run ká máa ṣe sùúrù lórí wípé ní sọ́ọ̀fẹ̀lẹ̀ tuntun yóò dùn wọ́n ká máa ṣe sùúrù nítorí pé ìfẹ́ yapa àti ọlọ́run fẹ́ ti ọlọ́run fẹ́ látara pé ọlọ́run ti sọ wá lẹ́sàn o lẹ́sàn tó ṣe ń ṣe òun ọlọ́run bá nìkan òun ọ̀fẹ́ tó sáà ti kò ló jàmbá mùsùlùmí ẹ wájú àlọ́ ẹ̀sìn mi tó ń fi àǹfààní tó pọ̀ wá bẹ́ o ọlá tó pọ̀ wá bẹ́ o omi tó pọ̀ wá bẹ́ o àkọ́kọ́ nínú tí wọ́n sáà ti àkọ́ mẹ́ òun tó pọ̀ àwọn tó wá ń ṣe wọ́n lẹ́ni táwọn èèyàn máa kọ́ sí òdúdójá ti bẹ́ẹ̀ o tó bá a ti àwọn oníṣẹ́ àdánwò àwọn àwọn àti òkú lórí ẹ̀ ẹ̀rù ọlọ́dà wà lọ́sọ̀ ọjà sáájú táwọn èèyàn máa tẹ̀lé wọn táwọn èèyàn máa lọ́jà àdúgbò sí torí kíni tó bá a pàdánwò àwọn àti òkú obìnrin pẹ̀lú ìdúró ti ṣe ìbẹ̀lẹ̀ ẹni máa dàgbà jù níbi ìdúró ti ṣe òun jẹ̀mọ́ kòtò mẹ́ta tó lọ náà púpẹ̀ ní bẹ́ẹ̀ bá lè máa gbẹ sùúrù ìwú tara sùúrù ti ṣe èyí ti ṣòro ìjọlọ ọlọ́pàá àlejòọlá yóò sọ ní lọ́rẹ́ yóò sọ ní olólùfẹ́ látara pé ẹ̀sùn sùúrù ọlọ́pàá àlejòọlá ní alóso fún alábùkà lè gbé owó ọlọ́pàá wa òun máa ń níbẹ̀ gbogbo ìgbà tó máa ń lò sùúrù abẹ́rẹ́ bọ́ọ̀ bá ti wà á gbọ́ tá a sọ yé bí ọ̀ pé èyẹ lè jẹ́ báyú èyẹ lè dúró lùdì ọlọ́run nínú àwọn ayé àtàkà pẹ̀lú gbogbo akáta tó náà ti wà lùdọ̀ yìí wọ́n tún pàápàá fún wa náà nínú ọdún léyà ilé ìta òde yìí náà kọjá ọlọ́wà tó pẹ̀lú ìlú oṣù fún akọ́nà tó ti ọdún léyà ọdún ẹ̀kọ́ ayé àtàkà sí ọdún òwe táwọn ọdún náà wọ́n lọ jágbó ọ̀pọ̀ rẹ̀. bọ́ọ̀ bá kọ́ yẹ́ ti di ayà yìí òun lọ lọ lọ

àwọn onídìríjà àdánwò kan láyé olugbe sùúrù làwọn ọ̀la ìgbẹ̀yìn rẹ̀ náà wà wa náà rí o èwo la fẹ́ gbọ́ nínú àdánwò kan kàdé nìgbà yóò dá àgbọ̀ àgbọ̀ ní ìdí àgbọ̀ ní orúkọ eléyìí tó náà gbogbo wa náà èwo ló ní déédéé bí ẹ̀ níbi oko dídá ó lò sí gbogbo owó rẹ̀ lọ. wà ní tó tó ṣe kó wọn lọ owó títí owó tó ń sin ọmọ nìkan tí wọn bá lọ sí wọn àìmọye títí tí wọn bá lọ sí wọn. sẹ́yìn wá jọra rẹ̀ kó ìwé fi sọ láyé ṣe bọ́ tán wọ ni kákẹ́kọ̀ọ́ látara nínú ìrọ̀ yìí kọ́kùnrin wa ó kẹ́kọ̀ọ́ látara nínú ìrọ̀ yìí kóbìnrin wa ó kẹ́kọ̀ọ́ látara nínú ìrọ̀ yìí ẹja wo bá nẹ́bí ìrọ̀ ti ṣe lọ ayé ẹja wo kí ló wá tẹ̀yìn rẹ̀ bọ́ fànẹ́lùwà ìbọ̀wọ̀ ní káàkó tí wọ́n hàn àwọn náà ń kà yìí bàbá tẹ̀sí kú lórí ìyàwó rẹ̀ tọ́ba tẹ̀sí kú láàrin ìwà ìyàwó rẹ̀ gbogbo tí ò tó tọ́ba tó àtọkọ rẹ jọ máa ṣe múra yẹn ọbẹ̀ parẹ́ wájú ọlọ́run yẹn ọkọ rẹ ṣe ń tọ́lọ̀ bàtà kàwé ńlọ́lẹ́ o ó ń ṣe sùúrù ní o tọ́ ọba ti fẹ́ fún àwọn àlọ́ lágbàdìkà o tọ́ ọba ti fẹ́ kó jèrè ọmọ o ó ṣe sùúrù pẹ̀lú ọkọ rẹ ni o mùsùlùmí máa ń ṣe sùúrù pẹ̀lú ọkọ rẹ ní o ọ̀nùwà lálùbáríkà àwọn ọmọ rẹ ló ti lálùbáríkà tó pọ̀ kọ́dà kọ́ máa yàn ọ́ jẹ òwò jẹ ìyá bí ẹ̀yọ́ pa yóò jẹ ìyá bí ẹ̀yọ́ pa lọ́dọ̀ náà ìwọ ń sì gbọ́ àtẹ́bá ti gbọ́ máa bìrì àwọn náà àti àṣìyà náà gbèbè ní ọlọ́run tẹ̀ lóhùn ó dájú mọ́ wọ́n wọ̀ ná bìrì àwọn náà wọ̀ ná ó ti wà nìyẹn náà tòun ti bẹ́ẹ̀ ó ti lábẹ́ ọkọ̀ láti ọkọ̀ ámbẹ̀lẹ̀ tàbí ọkọ̀ ẹjọ́ ń lọ mọ́sálásí ẹjọ́ lọ ẹjọ́ lọ kí ọwọ́ á ti pé ń ta àwọn àwọn àká tó wá kù díẹ̀ kàtó ọwọ́ alẹ́jọ́ ọmọ sí fúnra yín ni rárá o obìnrin tó fẹ́ jèrè ọmọ tó fẹ́ lálùbáríkà ó ti sùn ní o bó wa ló wá ń bẹ náà tó ń sin náà ọba rẹ náà ọmọ wa ti sínú àdúrà yìí tó ọlọ́ọ̀dá kù ibi ọkọ̀ mi kù sí níbi àìsédédé rẹ̀ yìí ọlọ́ọ̀ bá ń tó ń bè ọlọ́ọ̀ wa kúkú gbàdúrà rẹ̀ nígbà náà èdè òun ló lé o mẹ́jẹ kẹ́sì wọn ní wọn o mẹ́jẹ mọ́wé ní wọn o bẹ́ẹ̀ ni wọn bá tiẹ̀

ṣùgbọ́n bàtọ̀ bá ti pé pèlè yorùbá ti ẹ̀jẹ̀ nù ẹjá ti tú bàbá ìyá ẹjá láàmú mára lára àwọn tọ́lọ́ fún wa lọ́mọ ọmọ ìwọ náà ṣe sùúrù látara àwọn tó tóbi rẹ̀ ṣe sùúrù kọ́ lè bá a tó nílé ṣe sùúrù mọ́ta kàǹgbà pẹ̀lú wọn má ní wọn gẹ́gẹ́ bí pé o ti pẹ́ jù wọ́n lọ má wọn gẹ́gẹ́ pé gẹ́gẹ́ ti yé wọn jù wọ́n lọ mo wà láwọn tó bá wí àwọn àgbàlagbà wọn á ní sí àgbàlagbà lórí ìjòkó bọ́mọdé gbogbo ìrókò kò lè yí o jàmá mùsùlùmí ẹja ń ti sùúrù gbogbo ìtọ́ bá lùkú wa náà ká lè mọ̀ yìí pé àmẹ́sìwá ìbẹ̀rọ̀ yìí ó tó láti kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bá wá lè ṣe bẹ́ẹ̀ àti ìbọ̀tán rẹ̀ ìdùnnú ayọ̀ òun lọ́mọ ìjábì lọ́wọ́ náà ti sọ fún ayé pé èmi ọlọ́run ọba màá máa sàwọn sùúrù lẹ́sàn lẹ́yìn pẹ̀lú pé wọ́n ti sùúrù wa èrè jẹ́ lálẹ́ òsì máa jẹ́ tiwọn kéde jẹ́ lọ́wọ́ wa jẹ́ tiwọn náà ẹ̀já ti sùúrù lọ́kùnrin wa lóbìnrin wa ní bàbá ní ìyá lọ́mọ káwọn ọba àdéhìí àkóso orí ara wọ́n ti ń gbóòrò ayé rẹ̀. Thank you. الحمد لله نعمته تتم الصالحات والعاقبة للمتقين ثم الصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فعلى عباد الله أن هناك أمور تساعد على صبر من تدبر الآيات والأحاديث الرائعة في فضيلة الصبر وفئة اليقين بأنه لا يحصل شيء إلا بقدر الله تعالى وفئة تذكر كثرة نعم الله عليه ومنها العلم بأن الجزاء وقلة الصبر لا ترد المصيبة وفئة استدار الأجر والثواب وتفقه الأعقبة في الصبر وفئة العلم بأن اختيار الله له أحسن من اختياره لنفسه ومنها العلم بأن الزمن بلاء ساعة وستمضي ومنها مطالعة سير السابقين من الصالحين ودراسة مواقفهم المباركة في السر ألا أحب ولا أبالي وكل سر فلوس لا يقول على ذلك ومن سر بكنا gbogbo olùgbẹ̀dọ̀ náà àwọn ó dà sí ọ̀gá dáadáa ọ̀gá. Sẹ́yìn ọ̀gá wa bá lọ wà nínú ọ̀gá àgbàdo tó lọ bá wa lọ tó lọ. ló tẹ̀ lọ. Ẹ dábọ̀ ọmọ ìwé ọ̀rọ̀ burúkú náà ti ra wọn sí látàárọ̀. Tá a lè ṣàṣeyọrí lórí ìlú ayé wa àti ìyáàmọ̀ wa. Ó ṣàdáwọ̀ àkàtó rẹ̀ wá lọ́wọ́ tá a lè gbàgbé bá a ti ń bọ̀ yìí ọmọ tó ṣùgbọ́n kí ìjàpọ̀ ọ̀sẹ̀ tó bá lóko náà láàbùkọ̀ lójú rẹ̀. òní láàbùkọ̀ náà tẹ̀sí bá àbùkọ̀ lásìkò kọ́lá àti bẹ́ẹ̀ náà máa bá ìmọ̀ràn rẹ̀ lẹ́sìn wá àti burú fún wa. àbíkọ̀ rẹ̀ ní wọ́n bá ti wọlé ń kẹ́ ẹ̀kọ́ ọ̀dọ́ ọlọ́dún tó ká máa ní ìgbèrò àwọn àti ọ̀rọ̀ gbogbo ìlú ẹ̀ka wa tá àlejò tó burú ọlọ́run tó bá wọn o. ọlọ́run bá lè sọ bá gbogbo àwọn dáadáa tó ń wọlé fún wa ọlọ́run mọ́ta ń tò wá lọ́wọ́ o. nínú àwọn tó lè ràn wá lọ́wọ́ lórí burú òun náà ní ká máa yiri ká máa ronú nípa àwọn ààyè ọlọ́run àwọn ọ̀ràn ọlọ́run tó kò bá tún ní sùúrù. bákan náà àwọn ọ̀rọ̀ ànẹ́bì eléyìí tó wá níbi ọlá eléyìí tó wà fún ẹ̀rọ tuntun bẹ́ẹ̀ náà bá ti ń ronú nípa àwọn ayáwọ̀ yìí ilé ìwà kò wá láti èdè tó ti máa fún wa máa tó òkè. bákan náà kéde àti ọmọ àmàdájú wípé ní ẹ̀yìn káwíká òun lé bẹ́lẹ̀ àìsàn padà wọ́n. tá a bá ti máa àmàdájú lórí eléyìí fún abẹ́lẹ́ àlejò dúró àbí tó ṣẹlẹ̀ ọ̀tẹ́kù láyé ọ̀rọ̀ láyé ọba tó ní ìjọ àwọn ọ̀sẹ̀lẹ̀ tí wọ́n náà lórí ìwọ̀n ọ̀tẹ́kù tí wọ́n àwọn ìlòmí ìwé ìjọ parí papọ̀ yìí wọ́n lọ parí papọ̀ tí wọ́n ní gbogbo ìdílé ìjọ parí lẹ́ẹ̀kan náà títí wọ́n kan la gbọ́ tó bẹ̀rẹ̀ ní nàìjíríà tó kọjá yìí àwọn ìdílé mi parí yẹn yẹn tó ọ̀tẹ́kù ẹlòmí wa ti wọ́n náà afẹ́nìkan kù láti ní náà omi lọ́sẹ̀lẹ̀ ní two thousand tàbí kúrò kẹ́ni twenty twenty five ọmọ ìgbòho ìdílé wọn ọmọ ìgbàlọ́ ọmọ ìjẹ́kù. nígbà tá a bá ti màmàdá kí wọ́n ká dàrá ọlọ́run ọba kò sí kankan tó lè tẹ́lẹ̀ láì lè ká dàrá ọlọ́run ọba yìí. eléyìí náà lè fi láti lọ lóṣù tó ti wá lóṣù wọn. bákan náà ká máa rántí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọlọ́run tó ti fún wa yìí láàbá ní wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láti fún wa tẹ́lẹ̀ yìí torí wọ́n lè lọ sùn wá níbi káyọ̀ lọ́wọ́ sùúrù. bákan náà nínú tó fi lè máa ràn wá lọ́wọ́ lórí sùúrù òun ni kéde àti ọmọ àmàdájú wípé sọ́sẹ̀lẹ̀ tá à ń bara jẹ́ lórí ẹ̀ ṣé ìbara jẹ́ yẹn tó lè pèsè ìtọ́sẹ̀lẹ̀ lọ́bẹ̀ nígbà tó bá ti jẹ́ pé ìbara jẹ́ rẹ kò pé kí ìtọ́sẹ̀lẹ̀ ọmọ sẹlẹ̀ ẹ̀kọ́ rẹ ò tí ó kú nǹkan kan tó bẹ̀rẹ̀ sí ọ kó wá bara jẹ́ kò pé kí n tó lé sí ọ̀sẹ̀ ọlọ́run ọ̀sẹ̀ ọlọ́run tó bá ti wá rí bẹ́ẹ̀ èmi àti ẹ ọyọ kó bá ti kó wa kápá ìwé tó bá ṣẹlẹ̀ náà àkókò náà ìdíwọ́ bá bọ̀ bara jẹ́ tó pé ìbára kí òfin kẹ́nẹ́ òkúkú lè dé ètò tẹ̀lẹ̀ òrìṣì lọ. bákan náà ká máa rántí ẹ̀sán tó wà fún bẹ́ẹ̀ lọ́sẹ̀ káàsì máa ronú nípa àtúbọ̀tá òru òkùnkùn. bákan náà nínú táwọn tí ó nà wá lọ́wọ́ lórí ìdúró òun ni ká má màdájú pẹ̀lú pé tọ́lọ̀ bá sàlẹ́sà fún wa òun lọ́mọ ìlú orin ju táwa sàlẹ́sà fúnra wa lọ. àbẹ́ẹ̀dìgbà eléyìí ti pàtàkì lóko ìtọ́ bá ṣẹlẹ̀ tí bọ́lá ló fún wa òun lọ́mọ pé tó lórí fún ọ̀nà. tí bọ́lá lọ́dà òun lọ́mọ pé tó lórí fún ọ̀nà tó fún wa tí wọ́n bá wá lè ṣe sùúrù lórí ẹ̀ tó o sì tàbí tọ́lá ti mú wá nìyẹn pẹ̀lú láti wọ̀ sáré náà ìṣòro lè gbàgbọ́ rẹ̀. bákan náà kásìmọ̀ bàbá láti ní pé àkókò náà tó dé tó máa wọ̀ yẹn àkókò kékeré ni yóò ti pè láìpẹ́. àtúntò tó tó tó padà máa lọ lọ. ẹni ẹni máa lọ sí ìṣòro lẹ́yìn ìgbà tí ìnira bá lọ inna máa yọ sí yúdọ̀ bí ìlera bá lọ ìdààmú lóko jẹ̀mọ́ mùsùlùmí ẹja máa rántí wípé tá a bá wà lákòókò kan nígbà wò ká bá wa ẹ̀mẹ́ta ti lóore ẹ̀mẹ́ta lọ sí lóore ẹ̀mẹ́ta lọ sí àwọn tó ń pè tó wá yẹn ó ń wá ní yóò lọ láìpẹ́ àsìkò tó tó wá lọ èlú bẹ́ẹ̀ tó gẹ́gẹ́ bí ọmọ túnibì láti lẹ́jọ́ kó o sì ṣe kó o sì lóbi sí àwọn rẹ kí àwọn sì lóbi sọ́kọ́ wọ́n lọ sí lójú bàbá kí bàbá ó sí lójú ní sọ́mọ kí nǹkan bá lè dàrú wọ́n bá lè lójú tù wọn láàrin àgbẹ̀jọ́ àyá tó ti wá òun náà ni wá ń ṣe sùúrù yóò lọ ìwọ́n ti sọ́kọ́ tó kò padà tó ti sọ́kọ́ tó ti dà yóò rọ̀. ẹ parí nítorí àgbẹ̀kọ́ wa káwa náà ká máa kọ́ ìta àwọn ẹni ìgbàájú káwa náà máa wá wo bóòlù àwọn ṣe bá àwọn ìdánwò tó bẹ̀rẹ̀ fún wa báwo ni wọ́n ti bá a lò báwo ni wọ́n ti bá a lò òun náà ní ìbámu kọkùnrin yàtọ̀ àti kọjá náà o ẹ̀rí bá mẹ́rin bá náà àdáwò ló ti kà ní ìwọ ìbùkà àdáwò àwọn ọmọ kan fún ọmọ wa àdéhùn sọ́tà àdáwò la ló ti kọ́ kà ìyàwó ẹ̀ kú lójú ẹ̀ ọmọ ẹ̀ kú lójú ẹ̀ wọn àti òkè ti ayé kọ́ náà ló ti abẹ́ abẹ́ yọ̀ náà lọ wọn ta ẹ̀jẹ̀ mọ́tò kẹ̀kẹ́ ẹni tọ́lọ̀ lóhùn fẹ́ sí ìyẹn o kí wàá lè wọ pẹpẹ gbáǹkà ìdílé ká máa fi náà ẹ̀sìn náà ẹ̀yà ọmọ tẹ̀sẹ̀ kẹta ẹ̀rọ pẹ̀lú ọlọ́run kà òun láàrí òun láàrí láàrá láàrá ọmọ bá yóò òun láàrí afọlàbá ọmọ yóò ṣé wọ́n jẹun aláàdínẹ́bí ọlọ́run kẹ́ẹ́.

àgbò one million tábù wa fi tẹ́ one million tẹ́wà ìpẹ́lá nǹkan mi tó kéré jù kára ìpẹ́lá nǹkan mi two million sókè àwọn ọmọdé èèyàn á fi ọgọ́rùn-ún rẹ̀ ti sàrà tẹ́wà pé owó nìyẹn ó mẹ́rọ ẹ̀ lọ bó ṣe rí náà nìyẹn ẹni tí òun jẹ jẹ lánàá ó lẹnu tí bí bí two hundred million ti sàrà fún yàn tẹ́wà ìpẹ́ lẹ́yìn ìnira ìṣẹ̀kùn ló kù. ẹni bá àwọn ọmọ gbọ́dọ̀ àwọn èrè ìdájú báwa wá ń gbọ́ báwa náà máa fún káwa kàkíkà láìsè ká máa lò ó lẹ́yìn òṣèlú ayé wa. ọlọ́run àti ọ̀rọ̀ kọ́ta fún wa tó sóòrò kàwá tó sóòrò kọ́ wá tó káyé kẹ́nẹ́ káwá tó káyé kéré ayé àbẹ̀tìyàmọ̀ fìlàmùsùn ìyá àwọn ọ̀rọ̀ اللهم عليك الإسلام والمسلمين ولا تشرك المشركين اللهم صل ولا تنصر علينا اللهم اغفر لنا برحمتك اللهم اغفر لنا برحمتك من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمؤمن الينا الله فعاتنا من لدنك رحمه ومن لدنك ربنا رشدا اللهم عاجتنا كثيرا وحسن ولا قرر ينكر ومن ان يكبر هوائنا يا رب العالمين اللهم اصلح لنا ولدولة النجية برحمتك يا حرب الراحمين اللهم اعطنا في دولتنا دولة النجية اللهم اعطنا في بلاد ولاية الاردن اللهم اعطنا في بلد بلد الاردن ومن جرحها برحمتك يا ارحم الراحمين اللهم اعطنا بحرمتنا اللهم اعطنا ببيتنا اللهم اعطنا بجميع غرفتنا برحمتك يا ارحم الراحمين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم قوم الى